ومنها هنا تعلم اضطرار العباد فوق كل ضرورة إلى معرفة الرسول وما جاء به وتصديقه فيما أخبر به وطاعته فيما أمر lẹ́yìn gbogbo tó ti síwájú àfọ̀nì tíra ni eléyìí á fi hàn wá bó ti ṣe jẹ́ nǹkan tí àwọn èèyàn tó ṣe é pé wọ́n ń bùkátà. ní nítorí pé bùkátà tí wọ́n ní ti síwájú gbogbo bùkátà yòókù mímà nípa anabi wa muhammed sallallahu alayhi wa sallam àti mímà nípa tó mú wa bùkátà tá a ní sí ká mà nípa anabi yìí bùkátà tá a ní sí ká mà nípa ntọ́lọ́wọ́n bá fi ràn ó lágbára ó síwájú gbogbo bùkátà mi tá a ní sí nǹkan mi lọ ó dájú pé ọmọ ènìyàn. ó ń bùkátà oúnjẹ ó sì ń bùkátà omi ó sì ń bùkátà atẹ́gùn nítorí kó lè bá àtẹ̀mí bùkátà ta ní ká nípa anabi Muhammad sallallahu alayhi wa sallam àti ntọ́nà ọba fi ràn ọ̀tá yọ bùkátà tá a lọ ọ̀tá yọ bùkátà tá lọ àti pípa pàá gan ọ̀tá yọ bùkátà ní bákan náà bùkátà ta ní sí ká gba gbogbo òròyìn tó bá fúnni sódodo ó síwájú bùkátà ta ní sí gbogbo nǹkan míì bùkátà ta sì ní ká tẹ̀lé àṣẹ rẹ̀ níbi tó ti pa wọ́n láṣẹ ó síwájú bùkátà ta ní sí gbogbo nǹkan míì kò ṣùgbọ́n wípé bùkátà ta ní sí nǹkan mi kò sí fọwọ́ wà sẹ́yìn bùkátà ta ní sí nǹkan mi a lè fọwọ́ rọ̀ dànù ṣùgbọ́n bùkátà ta ní sí kámà nípa anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó síwájú gbogbo bùkátà mi kí wọn á lọ fà torí kó ṣeéṣe kéèyàn sọ yìí lọ́dọ̀ tòun bùkátà tó ní sí nǹkan míì bíi ká mu bíi ká rátẹ́gùn mi ọ̀tayọ bùkátà tó lè ní sànàbí sallallahu alayhi wa sallam torí pé lérò tòun gbàtẹ́bí ń pọ́n bùkátà tó ní sànàbí kò lè dípò oúnjẹ ìgbà tó ń sallallahu alayhi wa kò lè dípò omi bàtà ó sì ń bùkátà atẹ́gùn láti mí bùkátà tó ní sáà nàbì sallallahu alaihi wa sallam kò lè dípò atẹ́gùn. ó ṣeé ṣe kéèyàn ṣe béèrè kí ló fà á tó fi jẹ́ pé bùkátà tí wọ́n ní anísí mímà nípa nàbì sallallahu alaihi wa sallam àti ntọ́lọ́ fi ràn án àti ká gba ìròyìn rẹ̀ sódodo àti ká tẹ̀lé àṣẹ rẹ̀ ó ju gbogbo bùkátà mi lọ kí ló fà á. wọ́n ní sábàbí ni pé fa innahu la sabila ila as-sa'adati wal falah la fi dunya wala fil akhirati illa ala aydir rusul. ní torí sábàbí alákọ̀ọ́kọ́ ni ẹ̀ ìdí tí bùkátà tó ní sí mímọ̀ nípa anabi sallallahu alaihi wa sallam ló fi síwájú gbogbo bùkátà òun náà ní wípé ọ̀nà tá a gbà ṣoríire láyé àti ọ̀nà tá a gbà tá a fi jèrè láyé àti lọ́run ọ̀nà tá a lè gbà láti ṣoríire láyé àti lọ́run kò sí ọ̀nà kan míì tó lè múni ṣoríire láyé kò sí ọ̀nà kan míì tá a lè gbà tá a fi lọ́la àlùkìyàmà tó yàtọ̀ sí ojú ọ̀nà àwọn ìránṣẹ́ ọlọ́run kò sí ọ̀nà tó lè gbé ni sórí re láyé ń bí tó sì lè jẹ́ kájèrè lọ́la kìíyàmà yàtọ̀ sójú ọ̀nà àwọn ìránṣẹ́ ọlọ́run. wọ́n sì ti mà pé ìránṣẹ́ tó lọ́wọ́ bá rántí wa tó jí sí ọlọ́run bá fún wa tá a sì gbọ́dọ̀ tẹ̀lé ìlànà rẹ̀ nínú ètò kéré àti ètò tóbi onáàlà nàbì wa Muhammad sallallahu alayhi wa sallam. o ò lè sórí ire láyé. o sì lè jèrè láyé ń bí láì jẹ́ pé ọ̀tọ̀ ojú ọ̀nà ànábì sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ náà ni lọ́run ó lè ṣoríire o sì lè jèrè láì jẹ́ pé ọgbà ojú ọ̀nà tànábì Muhammad sallallahu alaihi wa sallam ẹni tó ṣe pé gbígba ojú ọ̀nà rẹ̀ ni ó sọ ní dolóríire títọ̀ ojú ọ̀nà rẹ̀ ni ó mú ni jèrè ẹ̀rí pé bùkátà ta ní sí lódodo gbogbo bùkátà mi. eléyìí tó túmọ̀ sí pé ẹni tó bá kọ̀ tó lòun fojú ọ̀nà ànábì sallallahu alaihi wasallam tó wọn ò fi sọ̀nà ìmọ̀nà rẹ̀ òun ò fi ṣe ìmọ̀nà àtùpà tó tàn sílẹ̀ fún wa òun ò fẹ́ fi ríran tí nǹkan kan bá ba láyé tọ́jọ́ bí oríire lójú àwọn èèyàn ẹ fi yẹ ìkéke sóríire tó bá sì rí nǹkan kan tọ́jọ́ bí èrè láyé ń bí ẹbí dá lójú wípé ńkọ́ nítorí yẹn kìí sèrè lópin ìgbà tí o bá ti jẹ́ kójú ọ̀nà tà nàbì sallallahu alayhi wa alayhi wa sallam ní tó bá ní kọ́ nawọ́ láyé àti tí fẹ́ láyé àti ẹni tó jó lórí ní nawọ́ kó àwọn ẹni tí àmì oríire hàn lára wọn. sọ gbogbo wa ló wù láti gbogbo wa la fẹ́ láti jẹ́ ẹni tí ó jèrè tó o fẹ́ ṣoríire o sì fẹ́ jèrè ajẹ́kọ̀ọ́ ń bùkátà sí àti mà nípa ẹni tó ṣe pé títọ́ ojú ọ̀nà rẹ̀ ní mú ní ṣoríire títọ́ ojú ọ̀nà rẹ̀ ní sì mú ní jèrè láyé ń bí àti lọ́la àlùkìyàmù tàwa lẹni náà míì tó ṣe pé ẹ̀yà fi kọ́ tọ́ ojú ọ̀nà rẹ̀ ni ló fi sórí rẹ láyé àtàlùkìyàmà ló fi jèrè láyé àtàlùkìyàmà tó yàtọ̀ sí anabi sọlá àlùsọlá tí wọ́n mọ̀ dákunjúwe rẹ̀ fún akárì kò sí. gbogbo òjíṣẹ́ ní ìgbà tí wọ́n jẹ́ ọ̀kan nínú ẹni tó ṣe pé òfin wọn ló nígbà ní ìgbà tí wọ́n jẹ́ ẹni tó fi wọ́n nígbà bẹ́ẹ̀ làwọn náà rí lákòókò tiwọn bẹ́ẹ̀ lànàbì nuhari lákòókò tiẹ̀ náà bẹ́ẹ̀ lànàbì ibrahim rí lákòókò tiẹ̀ bẹ́ẹ̀ lànàbì musa rí lákòókò tiẹ̀ bẹ́ẹ̀ lànàbì isa rí aleyhimu salatu wa salam kálukú lákòókò tiẹ̀ ṣùgbọ́n anabi wa muhammed sallallahu alayhi wa sallam òun là anabi tó nígbà òun là anabi tó fin rẹ̀ sẹ́kù òun sì là anabi tó gbọ́dọ̀ tẹ̀lé lópin ìgbà tó bá fẹ́ ṣoríire àti bùkátà tó ní sí àti mà nípa ànábì sallallahu alaihi wasallam ọ̀gá púpọ̀ ẹ wo àwọn ẹni tí ń wáṣẹ́ ọ̀fẹ́ ṣiṣẹ́ gbígbá bọ́ọ̀lù ọ̀fẹ́ wọn wọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù kan nínú àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó lóko lókì láyé ọ̀fẹ́ wọ bóyá eh, Man United ọ̀fẹ́ wọ Chelsea àbọ̀fẹ́ wọ Barcelona so àbírí ẹ wọ́n ti pè é so ẹ̀yin lẹ́ mú kọ́ wà á rí i pé inú nǹkan tó ṣe ni pé wà á try láti mọ̀ nípa tíìmù yẹn dojúmọ́ ni wọ́n náà lọ́ máa wo àwọn máàcì wọn wà á sì try láti mọ̀ nípa àwọn kóòtìsì wọn ta ló ti ṣe kóòtì rí ta ló tún gbà lẹ́yìn rẹ̀ kí ló fà á tó fi sáàkì ẹnìkan kí ló fà á tẹ́lómi tó fi gbà tẹ́ lọ́dọ̀ rẹ̀ gbogbo ẹ̀ lọ́mọ torí gbàtúgbà tí wọ́n fẹ́ ṣe ntàbí fún ọ ọmọ tó òbí ọ léèrè gẹ́gẹ́ bó tún ṣe jẹ́ pé bóun ti ṣe ń fi làákàyè kan bá history ẹgbẹ́ agbábọ́ọ̀lù yẹn lọ bẹ́ẹ̀ ló tún máa fi làákàyè kan bá tálẹ́ǹtì tó nínú bọ́ọ̀lù lọ wípé nígbà tí wọ́n bá tún dán ọ̀wọ́ náà pé sọ ọmọ bọ́ọ̀lù gbá lódodo kọ́ mọ́ bàjẹ́ pé wọ́n ò rí kọ́ ọmọ bọ́ọ̀lù gbá kò gbogbo eléyìí lọ́mọ bẹ́ẹ̀ náà ni ẹ máa ń wáṣẹ́ ẹ ń wáṣẹ́ yunifásitì yunifásitì yẹn máa ń jẹ́ láwùtẹ̀ ọ̀fẹ́ sísẹ́mbẹ̀ department of uh, mechanical engineering yàtọ̀ sí kó sínú mechanical engineering gbogbo àwọn mathematics náà bá dàrú mọ́ lójú tí wọ́n ní kó tuntun tó ó lè tó wàá tún try láti mọ̀ pé why wọ́n sọ LAUTECH ní LAUTECH kí ló dé tí wọ́n sọ ní Ọ̀yọ́ State University of Technology àbójẹ tí ń tẹ́lẹ̀ rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni kí ló fà tó ti wá di lautech lautech ń ga kí ni tuma rẹ̀ mo rò bóyé àgbogbo ẹ̀ lọ́mọ sọ ó tún lọ ọmọ ìta akíntọ́lá wá ìdí wọn fi sọ pé akíntọ́lá ó nídìí láti máa máa fẹ́ràn pé promotion wa má kọ wọ́n wá gbé ẹ̀ sanita ládòkè akíntọ́lá ìta afẹ́ bí ó tún bá lọ wọ́n á gbé ah, ẹ̀ dákun mi ọ̀kọ́ history ìta afẹ́ bí ó tún bá lọ ó sì lè dictate fún wa pé kí ni ká fi ọ kí ni ká má fi ọ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ so ẹ̀rí ti fi gbèsè ayé àwọn èèyàn ti ṣeré o báwo wá lẹni tó ṣe pé mímọ̀ nípa rẹ̀ ní òun ọ̀ sórí rẹ̀ láyé ní òun ọ̀ sórí rẹ̀ lọ́la àkèyàmà ní òun ọ̀ jèrè láyé ní òun ọ̀ jèrè lọ́la àkèyàmà ọjọ́ ra yẹn ká mọ̀ àbí ọjọ́ ra yẹn ṣé ọtọ́ ni àbọ̀jọ́ ra yẹn ọjọ́ ra yẹn ṣé ká mọ̀ nípa ta ni anabi Muhammad sallallahu alayhi wa sallam ẹlẹ́kẹ̀jì nínú sábàbí tó mú jẹ́ pé bùkátà ta ní síkà mọ̀ nípa anábì sọ̀rọ̀ lọ́wọ́ àlùsọ́nà ó tún wá ju gbogbo bùkátà ta ní síkà mi. sábàbí kejì ó ní wala sabila ila ma'rifati at-tayyib wal-khabith ala at-tafsil illa min jihatihi. kò lè ṣe é ṣe ká máa tọ́ da àti tí ò da ní ẹ̀fọ́ sí wẹ́wẹ́ pẹ̀lú àlàyé yékéyéké àyàfi gbọ́dọ̀ ta ni gbọ́dọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn àdáṣẹ́ òun lè tún lati láti dá ń tọ́ dá àmà ọpọlọ òun sì tó láti dá ń tí ọ̀dá àmà ọ̀dájú gbígbé ru wọn ní ìfọwọ́sí ìgbé ọ̀lẹ̀ sẹ́nu àbí bẹ́ẹ̀ kọ́ ni nítorí pé kí ni yàtọ̀ tó láàrin ọwọ́ tó àtọwọ́ sí kò sí lọ́dọ̀ àwọn ẹni tí òfin mọ́lẹ̀ àwọn ànábì ríran kò sí yàtọ̀ láàrin wọn irú wọn akérèmọ́kúnlọ́ ní ìfọwọ́ ni kò sí yàtọ̀ torí pé ẹni tí o bá ti fi mẹ́lẹ́ ànábì fi ríran pé ọ̀nà fìgbẹ́ torí ti eléyìí báyìí o lè mọ kí ló dáa ni ọ̀dà kí ló kan kí ni tó dáa láti jẹ èwo ló burú láti jẹ èwo ló dáa láti lò èwo ló burú láti lò lópin ìgbà tó o bá ti tójú ọ̀nà ànábì Muhammad sallallahu alayhi wa sallam dídí ẹnìkan kété kpọ̀rọ̀kọ́ yé lókè lọ́dọ̀ sí why no àwọn wà sọ pé why yes torókè táwọn fi ń na ó yàtọ̀ sí ojú òfin ríran dípé ẹran bọ̀kọ̀ àbọ̀kọ̀ abáyé báwo láti wá sí ilẹ̀ àwọn wà sọ pé ẹlẹ́dẹ̀ tún bọ̀kọ̀ àbọ̀kọ̀ àjùlọ fà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n ní ká má jẹ àti ní jẹ kí ni ìdájọ́ ká wá jẹ jù adíkọ̀tọ̀ rẹ̀ má dùn tẹ́lẹ̀ ńkọ́. ṣé kò dùn inú wọn fi ní ká má jẹ ní kí n ti ké kò dùn ṣùgbọ́n nígbà tí islam bá ti ní kọ̀ da kí koro lẹ́ran rẹ̀ koro so eléyìí túmọ̀ sí ké tí wọ́n bá ti fi mẹ́lẹ̀ òjíṣẹ́ ọlọ́run tó bá ti ríran ọ̀dájú wípé o lè ríran láéláé o lè máa ń tọ́da yàtọ̀ sí ti ọ̀dà o sì lè máa ń tí ó jọ́nà yàtọ̀ sí èyí tó jẹ́ ìjìnà kò síbi tá a fẹ́ gbà mọ̀ àfi gbọ̀dọ̀ ànábì ọlọ́ ẹ ti mọ̀ fún ànábì ọlọ́ kì í sì fẹ́ nu wọn ìtọ́lọ̀ ọba fi ránṣẹ́ sí wọn ni wọ́n máa sọ fún wa. ṣé ẹ máa sọ pé ẹni tí ń jí sí ọlọ́run fún wa ẹnu rẹ̀ ń rùn ṣé ẹnu fún wa ni ọ̀hán ní rùn ní burúkú. torí di eléyìí ìyẹn gbọ́dọ̀ gba ìmọ̀nà ìtótó àwọn ànábì ọlọ́run bá wa ní ojú ọmọ tó dáa yàtọ̀ sí ti ọ̀dà. torí ẹ ẹni ẹlẹ́kẹ̀ wọ́n kú oríire gbàtí wọn máa ń tọ́ta yàtọ̀ sí ti ọ̀dà wàá rí pé wàá máa sọ wàá máa sọ pé sẹ́gbẹ̀ nítorí pé wọ́n mọ̀ nípa òfin ọlọ́ ọmọ ìtọ́ da yàtọ̀ sí ti ọ̀dà wọ́n wọ́n ẹni tí ò mọ̀ nípa ìtọ́ da yàtọ̀ sí ti ọ̀dà gbọ̀nà àwọn òjíṣẹ́ ọlọ́ ẹ̀rí gbogbo tí ọ̀dà ni wọ́n máa ti tí wọ́n máa ti láàrínlá ìlọ́wọ́ tó o bá rí tí ń fi etí ọ̀dà tó takòtò lọ òní gbogbo àtúnṣe pé ẹnu rẹ ọ̀nà sọ pé alhamdulillahi alladhi abáyé ti inú àdúrà yẹn ni ìpè mo dúpẹ́ fọ́nà tọ́là mi tọ́gbà mi kúrò nínú tó fi sàdánwò fún wọn tó fún mi láti lọ lórí púpọ̀ nínú àwọn ẹ̀dá rẹ̀ ní àtúnyọ tọ́ka nítorí kí ẹni tí kò fi ojú ọ̀nà àdébí tó lọ́wọ́ àdébílá sọ̀nà nínú àwọn kèfèrí yẹn àwọn ni akbọ̀rọ̀ mọ̀tẹ́lì àwọn ló ga jù nínú ẹni tá a sàdánwò fún àwọn ló ga jù lẹ́ni tó ti fàdánwò báà. nítorí pé àdéhùn owó ló tó kéèyàn jẹ́ kébèrè tẹ́ẹ̀mà ọ̀la ìwòsàn àdéhùn owó ló tó kéèyàn jẹ́ni tó ṣìnà kò sí àdéhùn owó ló tó kéèyàn tó bídà kò sí torí délé adúgbò o àmì o náà ní kó di òdodo mú lọ́wọ́ méjèèjì kọ́mọ́ bàá bọ́ mọ́ lọ́wọ́ eléyìí tó jẹ́ sábàbí mi nínú àwọn sábàbí èyí tó jẹ ọmọ wípé títọ ojú ọ̀nà àwọn ànábì ọlọ́wọ́ bá wa ọ̀gá bùkátà tá a ní fi ọ̀gá bí bùkátà tá a ní fi kàmí lọ. bẹ́ẹ̀ àfààní wàlá yuná lórí ọlọ́ ìlẹ́tẹ́tà ìlà àlà ẹ̀yìn àti pé kò lè ṣeéṣe rárá kéèyàn ó rí ọlọ́run àyàfi gbọ́wọ́ àwọn òṣìṣẹ́ ọlọ́run kò ṣeéṣe rárá kéèyàn ó rí ọlọ́run ọba gbà àyàfi gbọ́wọ́ àwọn òṣìṣẹ́ ọlọ́run ẹni tó bá ń fẹ́ ìyọnu ọlọ́run gbóyọ̀tọ̀ ojú ọ̀nà àwọn òṣìṣẹ́ ọlọ́run ilé ìyá tó jẹ́ sábà bí mi táwọn ni ọ̀fẹ́ kọ́ lọ́wọ́ yọnu sùn ẹni ọ̀fẹ́ kọ́ lọ́wọ́ yọnu sùn kò sí. والطيب من الأعمال والأقوال والأخلاق ليس إلا إن ليس إلا هديهم وما جاءوا به. ونتمنى إن تنتهى لنور ètò dáa nínú iṣẹ́ ètò dáa nínú ìwà gbogbo ọ̀jẹ̀ nke àyàfi ìmànà àwọn òṣìṣẹ́ ọ̀nà. àwọn ní sọ̀rọ̀ tó àwọn ní ṣiṣẹ́ tó àwọn ní hùwà gbogbo wà gbogbo gbogbo iná ní táwọn òṣìṣẹ́ bá mú wa tọba tí wàá lójú ọ̀nà wọn báwo ló ti fẹ́ wà bóòlù ti fẹ́ nínú báwo ló ti ṣe fẹ́ jọ́kan nínú àwọn tó ń sọ̀rọ̀ tó dáa báwo ló ti ṣe fẹ́ jọ́kan nínú àwọn ẹni tó ṣe pé wọ́n ń hùwà tó dára tó lè ṣe é ṣe. فهم الميزان الراجح الذي على أقوالهم وأعمالهم وأخلاقهم توزن الأقوال والأخلاق والأعمال wọ́n wọ́n Wọ́n ní àwọn ní òṣùwọ̀n wọn. àwọn tó ti di ọ̀rọ̀ wọn tí wọ́n sọ iṣẹ́ wọn tí wọ́n ti won so ite àwa wọn tí wọ́n won wu láàfi máa wọn ọ̀rọ̀ àwọn èèyàn míì láàfi máa wọn ìwà àwọn èèyàn míì láàfi máa wọn iṣẹ́ àwọn èèyàn míì ìyẹn ní pé tí wọ́n bá sọ̀rọ̀ á wò pé yẹs ó ṣe déédéé ọ̀rọ̀ dáná bánàbí máa ṣe sọ̀rọ̀ ọ̀rọ̀ dáadáa lọ sọ. tọ́ba hùwà á lọ ṣe déédéé ìwà ànábì Muhammad sallallahu alaihi wa sallam ìwà rírẹ́ òun tọba ti ti sẹ́ tọba ti dédé pẹ̀lú ìtànà bisalòlá àtúnlá ṣe á ní tẹ̀rí ló ṣe. ìyẹn ní fáwọn gangan ni wọ́n tó sùn wọn táà máa fi wọn ètò da nínú ọ̀rọ̀ ètò da nínú sẹ́ ètò da nínú wà. ìdẹ́gbẹ́ nìkan nínú àwọn èèyàn lásán láwọn àmọ́ àwọn iṣẹ́ wa pẹ̀lú ẹ̀ gbé iṣẹ́ rẹ̀ jọ ti ṣéwù lágbájá iṣẹ́ rẹ̀ jọ ti bàbá lágbájá kárìá. torí ṣé wù lágbájá bàbá lágbájá àti ànábì à bẹ́ẹ̀ wọn sọ láṣẹ wọn ọ̀dà náà kankan ànábì sọ̀rọ̀ wá àlùsẹ́lẹ̀ lọ́nà wọn bá sọ wọn àfihàn kọ́ńtà nàlẹ́ fún bí rọ̀sùn ìlàyé wọ́tún hasanà àwòkọ́ ti rí bẹ́ẹ̀ fún yín kára ànábì sọ̀rọ̀ wá àlùsẹ́lẹ̀ wọ́n fi mú يتميز أهل الهدى من أهل الضلال pẹ̀lú títẹ̀lé táwọn anábì láàbí máa ń mọ ìyàtọ̀ láàrin àwọn ẹni tó mọ̀nà àtàwọn ẹni tó ṣìnà ẹ máa sọ pé lágbájá sí náà ẹ máa sọ pé lágbájá orí ọ̀nà lọ́wọ́ kí ló ń fà nítorí pé tẹ́lá tẹ́lá ní tẹ̀lé tá nàbí sallallahu alaihi wasallam ẹ̀ pọ̀ máa nà tẹ́lá tẹ́lá ní tó ya pa sójú ọ̀nà nàbí sallallahu alaihi wasallam kí láàmà wí àpò sí nà. ضرورة إليهم ترنا بكاتا تاني في أمام النبي الله أعظم من ضرورة البدن إلى روحه ọ̀tayọ̀ bùkátà tí ara ní sẹ́mi lọ bùkátà tá a ní tí a ti mà nípa anabi muhammed sallallahu alayhi wa sallam ó tayọ bùkátà tára wa ní sẹ́mi lọ sẹ́mi pé ara wa ní bùkátà sẹ́mi kọjá sí sọ nítorí pé tí ẹ̀mí bá fi lè fi ara lẹ̀ ara díje nu ara dò tí ẹ̀mí bá fi lè yára ara dò ó túmọ̀ sí pé kò sí ìsẹ̀mí fara láì sẹ́mi bùkátà tó wá ní sí ẹ àti ìbùnàdínkù ànábì sallallahu alaihi wasallam ọ̀tá yọ bùkátà sí ara rẹ ní tẹ̀mí lọ. torí kí ni láàrí kárọ̀ ọmọ abẹ láyé láàyè nígbà tó di ara tí ọ̀bẹ láyé láàyè ó lè bá a lọ sórí ibú lọ́la sí i kí ni láàrí rẹ? yẹn kí kí ni láàrí ìsẹ̀mí tó ń ṣe tí ó padà parí sí náà? tó ní tùmọ̀ adékòó ń jẹun láti lè bá a tóbi sára kọ́ ìfowópamọ́ sínú náà ni. ajẹ́ igi òun tẹ̀mí nítorí ọpẹ́ láyé nítorí pípẹ́ nínú náà rẹ kó lè bá ọpọlọ dára ni. nígbà tó ti pé òfin ilé ayé tó wà fífẹ́ náà. tẹ̀lé yìí tọ́ka sí pé tó ọba wọn mọ̀ nípa ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam wàá rí i pé òní gbọ́ tara lásán náà bó ti ṣe máa gbọ́ tẹ̀mí bẹ́ẹ̀ náà lọ́mọ gbọ́ tara bó ti ń gbọ́ tara lọ́mọ gbọ́ tẹ̀mí tọ́ba mọ̀ nípa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nítorí pé kí ni wàá mọ̀ ike ká tọ́jú ara kọ́ nìkan lọ́sọ ní dèèyàn tí arọ ọ̀bá rí ẹ̀mí kò lè dèèyàn tí ẹ̀mí bá ti ń bẹ tí ọ̀bá sára kò séèyàn àtara àtẹ̀mí lèèyàn fi ń dèèyàn ṣùgbọ́n ẹ̀mí bàbàrà púpọ̀ lọ́nà tó jẹ́ pé tí ẹ̀mí bá ti fara sílẹ̀ ara ọ̀dára mọ́ èèyàn ò jẹ́yàn mọ́ ṣùgbọ́n o tó bá wá mọ̀ nípa tí anábì sallallahu alaihi wa sallam láti kò lè fara níwọ̀ rẹ̀ ó sì yá sí láti mọ̀ fún ẹ̀mí náà níwọ̀ rẹ̀ yẹ́n qadim al-jismi كم تشقى بخدمته أتطلب الربح مما فيه خسرانه ìwọ tó ṣe kó òṣìṣẹ́ sin ara rẹ wàhálà rẹ má pọ̀ ara ara ara náà lọ́jọ́ ọwọ́ ẹ̀ títí wákàtí kan oṣù para wákàtí kan omi lọ́fíìsì àti gbogbo pàlàpàlà wákàtí kan àbẹ́rẹ́ ní kámẹ́ o tún bá tọwọ̀ o tún wọra rẹ nu dédé o tọ́ta àbí ọ̀dà ọ̀nàdà ọ̀yẹ́ ọ̀ ara yìí náà lẹ́ka mójútó. wọ́n ní kí ló dé tó ọ fẹ́ jèrè láti ara ń tèèyàn sí sófin ara lásán tó ń tọ́jú òfò lásán ló gbé ọkọ̀ méjì òmójú tẹ́lu ara lásán ló mójútó dídé kó o mójútó ẹ̀mí kó o fún ẹ̀mí níwọ̀ rẹ̀ ntí sọ ẹ̀mí di ńtọ́lọ́lá wà fún nítorí pé ẹ̀mí ló sọ ọ́ dèèyàn òkè sára o ẹ̀mí ló mú ọmọ ẹ dèèyàn òkè sára mímọ̀ nípa tàbí sọ̀rọ̀ lọ́wọ́ àríwá àríwá sẹ́lẹ̀ kò ní jẹ́ kára rẹ̀ ó sì gbé nu yóò ti sọ ẹ̀mí rẹ di ẹ̀mí tọ́lọ́lá torí wàá dọ́mọ àdìjẹ́nà. sọ àmì tó bá jẹ́ pé arákùnkù kátẹ̀mí àfẹ́kù arákùnkù kátẹ̀mí à ń jẹun arákùnkù kátẹ̀mí à ń tọ́jú ara orí fọ́ wa àti lọ sọ́dọ̀ àwọn ìjọ kó oògùn fún wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo eléyìí lásán kò já sí nǹkan kan bíi pé òun ń rí ara rẹ̀ ọ̀ń tọ́jú rẹ̀ fún náà ṣùgbọ́n nǹkan tí wọ́n ń tẹ̀lé tànàbí sallallahu alaihi wasallam ó ń tọ́jú ara rẹ̀ ó ń rí ara rẹ̀ fún àlùjànnà èwo lọ́wọ́ á pín nínú káwọ́ náà tí wọ́n wà àlùjànnà bàtà dúdú káwọ́ àlùjànnà ló pé ọlọ́run náà fi wá lọ́ọ́ máa ná. torí ẹ̀ èmi ọ̀kọ́ wọ́n ní bùkátà dání tí ká mọ̀ nípa ànábì Muhammad sallallahu alaihi wa sallam ó ti bùkátà tara ní tẹ̀mí rẹ̀ lọ wàlàáyìní ìlànà orí ha ó sì ju bùkátà tí ojú ní sí ìmọ̀lẹ̀ rẹ̀ lọ. ojú bùkátà mọ́lẹ̀ ojú tẹ ẹ nìyẹn ó dàbí ara bọ̀rọ̀ gidi ni òun fún ara rẹ̀ kò lè dára rí láì jẹ́ wípé ó rí mọ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn èèyàn rò ìkojú lásán ló máa ń dára rí ìmọ̀lẹ̀ òní kankan ṣe pẹ̀lú rírìnà kó tó di pé ọ̀kan nínú àwọn sáyẹ́ńtìsì àkọ́kọ́ tó jẹ́ mùsùlùmí wọ́n pè ní Ibn Hayyan òun lọ́kọ́kọ́ ti tẹ̀ ipe ojú ò lè ríran láìsí màlẹ̀ ojú kò lè ríran láìsí màlẹ̀ ìlọ́pàá ló fi jẹ́ pé nù yàrá rẹ̀ tó ṣe pé bẹ́ẹ̀ náà ní bẹ́ẹ̀dì rẹ̀ wà wọdúróòbù rẹ bẹ̀ lọ́wọ́ àbàtì rẹ bẹ̀ lọ́wọ́ kó o ti gbójú fèrèsé wọlé rí ọ̀nà àlẹ̀kùn náà lọ́nà àbá wọlé lọ́ba fi lè paná báyìí fún wa ní jáde bọ́ta ọ̀dà wípé èèyàn máa sára rà ní ó ṣe ti kó jẹ́ pé ojú fèrèsé lèèyàn dì mú tí ọmọ anáwó sọ ọ̀ka pété kí n tẹnu lẹ̀ pé wọlé láì mọ̀ kó ju fèrèsé ló dì mí. bọ́dà ń gbà mí ìyẹn lè rọ́ọ̀dù bẹ́ẹ̀dì tí ó fèsì bẹ̀ lọ́nà gbà subhanallah tó bá ti gbé yàrá tó ọmọ tó ẹgbẹ́ wọ́n ló tó ní gbogbo ẹ̀dá rú wọn lójú gbà tí ó sì máa lẹ̀ tó bá jẹ́ pé àrùn yàrá ni ń kọ́ abáyé mà tó bá jẹ́ pé ibi tí ọba ti ń wọ́n náà tí ó ti kọ́ ọbọnú ọbẹ̀ tí ń kú tó ṣe pé wo lórí lórí tó gbogbo ọwọ́ bá kúkú bó. sọ eléyìí sí pé òwe Yorùbá tí wọ́n ní tí ojú ọba fọ́ tí wọ́n ní bàbá ní. kí tó tí ọba fi lè fọ́ ẹsẹ̀ òní sínà bẹ́ẹ̀ ni tójú ọba fọ́ ọdá sí pẹ́sì òní sínà lópin ìgbà tí màá lè bá ń bẹ̀ẹ́ tẹ̀wọ́ káwọn ọ̀kọ́ sáyẹ̀nsì àbí òye làwọn bíi pé tójú ọba fọ ẹsẹ̀ òní sínà bẹ́ẹ̀ ni tójú ọba fọ ẹsẹ̀ òní sínà lópin ìgbà tí màálẹ̀ bá ń bẹ níbi tójú wà ojú ń bùkátà àmàlẹ̀ ìdínú tí wọ́n fi sọ pé ọpọlọ síṣẹ̀ríà a lè dá pọpọlọ mọ́ òfin ọlọ́run àmúkàtà ṣẹ̀ríà àwọn á ní tún pọpọlọ náà à níbi afárá ike à níbi rẹ̀ rárá ṣùgbọ́n ṣẹ̀ríà òun ni ìmáà ọpọlọ onímọ̀ọ́mùn yóò máa tọ́ ṣẹ̀ríà lẹ́yìn eléyìí túmọ̀ sí pé ṣẹ̀ríà sí ọpọlọ ó dà gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ sí ojú rẹ̀ ojú ń bẹ lágbárí nǹkan kò sí ṣùgbọ́n kò lè dáràn rí tí ọba sì mọ́lẹ̀ bẹ́ẹ̀ náà ni ṣẹ̀ríà ọlọ́run dá ọpọlọ fún yẹn èèyàn lè fi mọ ara èèyàn lè fi mọ nǹkan ṣùgbọ́n ìkọlọ̀ ìkúra ara rẹ̀ tẹ́ ẹ bá da dára rẹ̀ kò síbi tí ó gbé nídé ju bí kọ́ lanimálẹ̀ lọ kò síbi tí ó gbé nídé ju bí kọ́ sọ́ni sínú dàkúté lọ lópin ìgbà tí ọba ti máa fi ṣẹ̀rí àmàlà ìrọ̀ tó ti jẹ́ pé tó bá fẹ́ mọ òdodo ọ̀rọ̀ yìí yẹ ìwádìí àwọn fílọ́sọ́fàsì wò tẹ̀lé tí wọ́n á sọ fílọ́sọ́fì fílọ́sọ́fì àbí fílọ́sọ́fà philosopher ti ń wádìí nípa philosophy àwọn máa ń tètè pé wọ́n àwọn ọpọlọ àwọn tó jù àwọn ọlọ́mọ orí ròjù àwọn ọlọ́mọ kàtà nǹkan lẹ̀ kàtà ara rẹ̀ dékèké èsì ọ̀rọ̀ tó péye bẹ́ẹ̀ làwọn philosopher wòra wọn wọ́n wo àwọn philosopher tà àkọ́kọ́ àwọn Socrates, Plato. Saqrat Aflatun gbogbo àwọn fílọ́sọ́fà tiẹ̀ tọkọlọ ṣe gbogbo ṣe pété lójú ara wọn kò sí ìlú kàtà fi rí mújáde lábọ̀ ọ̀nà fún ọmọ náà tí gbogbo wọn fi kú gbàtà wọn sọ pé ayé lọ dára rẹ gbàtà wọn sọ pé kò ṣe ṣe kápò lọ dára rẹ kí wọn lọ dá agbára kan kí wọn agbára kórókó yìí bí agbára kan tó túmọ̀ sí pé tó máa ń dára rẹ dọ́pọ̀ lọ́ọ̀rẹ́ tó síbi tí òbí ọ̀dẹ́ ju bí àlọ́ lọ. ìdí nu tó ti jẹ́ pé àwọn òkú nípa owó sọ̀sọ̀ ó ní pọ̀sọ́ lọ. nígbà tó ṣe pé asán lásán lọ́dá bàbá ńlá bàbá rẹ̀ náà ló tún wá dá bàbá bàbá rẹ̀ ló tún wá dá bàbá rẹ̀ ló tún wá tó náà asán náà ni ó sì pa wọn. أم خلقوا من غير شيء أم هم الخالقون أم خلقوا السماوات والأرض بل لا يوقنون ṣé nǹkan ṣé asán lásán ló dáná ni àbá wọn ló tiẹ̀ dára o tó o kéwà tí wọ́n tí wọ́n ní làákà yìí tó o kan ra rẹ jẹ lọ gbọ́ nípa tó lọ́n tó o sì dé mú ọlọ́run bọ́ ó ní àmọ́ ó lè kó omi nìkan ìrẹsẹ̀ yìí dá asán lásán ló àǹtọ́nù àlèkò àbá wọn ti ẹ̀dá ara wọn èyí ti mọ̀ yín pé gbogbo nǹkan yẹn ìfìrọ̀dì yẹ́sùn màrùfù ọ̀tún. àwọn nǹkan tó ọjọ́ pé èyí ni wọn rò kó ṣeéṣe ìmọ̀ tó ti kọ́kọ́ lọ fún ọkọ̀. torí pé ọkọ̀ ló sọ pé mẹ́mí mọ̀júdín ìlà wàlẹ́ bùtẹ̀lẹ̀ hu mímú ìdín kò sí tó lè bẹ́ẹ̀ láì jẹ́ pé nǹkan kan ló mú máa bẹ̀. àjẹ́ pé amkhuliqu min ghairi shay'in ṣé asán lásán lọ́dà wọn ni mustahil fi uqulil uqala salimi al-uqul nǹkan tí òfin ṣe ni ní ọpọlọ àwọn tó ní làákà ìṣe ọpọlọ tó wọ́n fi dàrú o because àwọn tó kọlọ wọn ti dàrú lọ sọ pé all beings are action of nature kí á ní nature náà ká ní bàbá tiẹ̀ àbí òye wa ká ní bàbá nature ńdí wọn fi àti ìrísàárì nature sọ tẹ̀wọ̀n fáwọn ilé yẹn wọ́n ń ṣe kínú nature so amhumul khaliqun àbáwọn ni wọ́n dára wọn a mustahil anna al-mithla yujidu al-mithl mustahil kí irú kankan kó tó yàrá rẹ̀ kò lè ṣe ṣe. tàbí pété láti tó tẹ̀sí ti science and technology àwọn tó múra sí kankan láwọn òyìnbó yẹn àwọn Japan àwọn Korea Southern Korea àwọn China tí wọ́n ti ṣèyàn náà rí torí pé láyé ojú dolomítìlá irú kankan kì í dárú rẹ̀ kí ni wọ́n ti robot tí wọ́n pè léyàn wọ́n ní robot alìyẹnsánu láàrí èèyàn tó tẹ́ sí ń jìnnì èyí náà rí wọ́n ti kí nípa apá fún gátagátá apá yẹn sẹ́rápà tí wọ́n bá ti wọ̀ ọ́ lọ́nà ibi tó bá ti wọ̀ tani ń tẹ̀lé ló kọ̀ọ̀tù kánú rẹ̀ ọkàn rẹ̀ tó bá lọ fẹ́ ṣe báyìí ọlọ́run ti ti fọ ọ ti ṣe ní rọrùn fọ abẹ́rẹ́ níbẹ̀ tó bá ní òkè ọmọ káyí lásán ọmọ fẹ́ kó yí ọmọ yí báyìí ọmọ yí báyìí yọ ọmọ yí àwọn rọ́bọ̀tù ọmọ tẹ gbọmọ kò yí bá ti fẹ kò sí kíkà so rọbọtù náà yóò tún máa rí gátagátá abẹ́rẹ́ ní kámẹ́ọ̀ wọ́n lè ní kọ́ lọ mú ẹ ansẹ̀ black yọba nu white wọ́n mọ̀ sí no àtikẹ́tẹ̀ àtikẹ́tẹ̀ kí lọ́ọ́ àgbẹ̀ ìrọ̀ lásán sọmúnà lọ rọbọtù dúró. CACS múná lọ táwọn ń lọ àbá lọ akẹ́lẹ́ kọlu kiri fa tẹ́lẹ̀ ẹ̀rí pé alhamdulilah tòǹtòrí rẹ̀ irú nǹkan kì í dàrú rẹ̀. am khalaku samawati wal ard àbáwọn ni wọ́n dá sánmà sílẹ̀ yìí. tòǹtòrí ti gbé èèyàn lè dára rẹ̀ ọlọ́run náà lọ dá wa. tòǹtòrí délé ìgbà tí wọ́n bá jẹ́ ní tó mọ ẹnìkan ló gba ló gba professorship lórí pé ó ní kíní kan ìdí àrí pé kò sọ́nà ẹ dàgbọ́ ẹ̀wù kan bẹ̀rù ilhaj kanamfọ́ọ̀rì ọpọlọ ti dàrú ẹni tí ń fún ló léwu náà sákàdá pé ó di professor sẹ́wọ̀n kó náà gan irú rẹ̀ náà ní ìgbà ilẹ̀ kan náà ló yẹ kó dàrú wọn sí. kọ̀sọ́nà òjò sì rọ̀ kọ̀sọ́nà ìwé ìwé ìwé kọ̀sọ́nà ìwọ́sìn bẹ́ẹ̀. Ah! ọjà dúpọ̀ mi yẹn máa ń ṣàgbére èyí tí ọjà máa kàkà tí wọ́n máa sọ pọ́ náà bò sí. torí ẹ̀ nìkan ló gbé wọn BBC so òyìnbó ni ọmọ England nǹkan sáńsá ọ̀rẹ́ àìsíníkà ábíọ̀tì àbíkíníkà program gàdá ń BBC tí wọ́n pín yẹn dáńsọ púpọ̀ sọ́nà sẹ́ni káwọn fóònù rẹ̀ gbé àti Uganda ní àbíkíníkà ó ní. Professor wọn ní ẹ̀sọ́ púpọ̀ sọ́nà sọ̀nà bí ss rídì tó sọ. Ah! ó lò ń bẹ lọ́n tẹ ní òsì o ilé olè o ó o ṣé irú àdáwò tí ó ṣe àwọn èèyàn tó ń fi ṣe Islam irú àdáwò tó ṣe wọ́n tó ń fi ṣe kìrìsìtẹ́nì ìlú àdáwò tí omi tí yẹn fi mọ̀ kọ́lọ̀ ń bẹ̀ kọ́lọ̀ ń gbé pọ̀ ọ́ mi o so ó túmọ̀ sí pé ọmọ èèyàn yóò máa ṣàgbére yóò máa wúra rẹ̀ ìlànà ìlànà làyà tọ̀wọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìbáwọ̀nà ẹ̀rù tó wá gbé wèlé lọ́lọ́wọ́ bàbá ìyá ni yóò mọ̀ kọ́lọ̀ ń bẹ̀ òní mọ̀ torí kó nàkàlẹ̀ wò sùn tó gbà kó wò sẹ́nu ọ̀gbẹ́ àbà kí lọ́ọ́ dákò sáánù lóṣù wọn parí ayé báyìí tàbí ẹ̀kọ́ ni àfi ààrùn burúkú kan pẹ̀lú wọn mú òògùn fún òòrí kó ajẹ́kúrì rẹ̀ ní gbogbo àwọn fìdíṣẹ́ ọmọ pélé lórí láàárọ̀ lálẹ́ wọn mọ̀ pé ẹtú ló lé ìfún ẹtú ló lé ìfún ẹrù pé owó ti pa ah! ọlọ́dà kò sàánú ilé ìpọ̀ ìyá ìpọ̀ bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ so ṣùgbọ́n gbà torí pé ọ̀ọ́bọ̀ ọdún mọ́tò ó ti air condition sí olórí yóò tún bọ́ sọ́fíìsì ó tún ti air condition sí lórí yóò mọ wá mi àga nígbà tó jókòó lórí àga bábà yóò mọ wòra rẹ̀ lóko wọ́n wá ní kò sọ̀lọ̀. àwọn olùdílé torí di eléyìí bẹ́ẹ̀ eléyìí á fi hàn wá wípé àní bùkátà tá a ní sànà ìṣòro wá àríwá rẹ̀ ṣẹlẹ̀ ó ju bùkátà tuntun ní sí ìmọ̀lẹ̀ lọ. wọ́n rú ó ti ju bùkátà tẹ̀mí gan ní ti kọ́sẹ̀ mi lọ. nítorí pé فإن ضرورة فأي ضرورة وحاجة فرضت فضرورة العبد وحاجته إلى الرسل فوق هذا كثير wọ́n torí gbogbo bùkátà gbogbo bùkátà ní kíláàsì títà ń wò ní òfin tí a yọ akẹ́ à tí nǹkan báyọ̀ bá ti lè tí o ìtẹ̀mí ò lè tí o. bí oúnjẹ ẹ̀rọ pé torí oúnjẹ ní ìsìn ẹlòmíì ti dọ̀mọ̀ ọ̀dọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni ó ní làákà ó sì dọ̀mọ̀ ọ̀dọ̀ nítorí oúnjẹ ibi tẹ́wọ́ adájọ́ ń fún mi lọ́kà gbogbo tẹ́ bá fẹ́ máa ṣe sẹ́nu pé tẹ́wọ́ mi ti gba sẹ́nu ẹ máa dáta fún mi láàárọ̀ láàárọ̀ kẹ́sì máa ra fùfú lọ́sàn-án so kẹ́sì ṣe láìsí fún mi lálẹ́ gbogbo tẹ́ bá fẹ́ kẹ́sì máa ṣe. وحب العيش أعبد كل حر وعلم زاغبا أكل المرار ìfẹ́ àti fẹ́ tẹ̀lé ọsọ gbogbo ọmọlúwàbí dẹrú ọwọ́ afẹ́ni fífi ń pa ọsọ tẹ̀lé tí ń di òróró tí tún dunú ibi ọmọ ọkọ àyàn pé ah, òróró lẹ ẹmu ẹmu ọyá ẹ̀yẹ máa ṣe yóò máa di òróró yóò tún máa dunú pé tó adúgbò fọlọ́ so eléyìí túmọ̀ sí wípé inú bùkátà ti wà ní pé a fẹ́ jẹ sẹ́wọ̀n kí n torí oúnjẹ ọ̀pọ̀lọpọ̀ ọ̀dẹ̀ tí ò ní ti dùn mọ́ àbí ẹ̀kọ́ ni so nítorí pé wọ́n fẹ́ jẹun yóò ti ba gbogbo èèyàn jà yóò lu àwọn èèyàn títí ìgbé ẹrù tí wọ́n fẹ́ gbé òun lòún rù nínú wọn sọ one fifty naira yóò sì lu gbogbo aláàrú yòókù ní kárí tó bá ti wá kúrò ẹ̀ máa kéèsì tí ó ṣe o ìlọsọ́dọ̀ rẹ̀ lé báyìí tòǹkì yóò gbé lọ́yọ̀ ti jẹ́ tuntun mẹ́ta òun ti jẹ́ tuntun mẹ́ta kó ló tún wáyé nìkú nítorí ìtọ̀rúra kọ́nà wà kú. bákan náà a ní bùkátà ti ká méjì náà ẹnìkan lòun láìkẹ́ ọ wá fọwọ́ tu ọmú mo láìkẹ́ púpọ̀ àbí òye ọ mo láìkẹ púpọ̀ àbí òye ọ mo láìkẹ púpọ̀ tó tí o bá fi sọ́sẹ̀ mẹ́ta wàá gbà ọ́ rẹ̀ dànù ọ̀fẹ́ pa mi o sì lọ láìkì mi kò ní da fún mi láìkì náà. so o túmọ̀ sí pé àdéhùn ìǹsán ìlà àwa ọ̀pọ̀ bùkátà tá a ní sí ká ní ọ̀gá. ẹnìkan kí gbogbo kẹlẹ máa fún ẹ yàtọ̀ sí kò ní mu mi mọ́. a ẹ dá gbogbo nǹkan ní ẹ mú kó ẹ dá tó ìyẹn ní bùkátà sí kónú ni ìyẹn ní bùkátà sáàánú òbí méjèèjì wo sì ní mọyì rẹ̀ àfi tó bá jẹ́ pé ọba ti bọ́ sípò gbógbè lọ́sẹ̀kù láàrin wa àti bàbá àtìyá rẹ̀ jọ́nà lọ́ọ́ mọ rírì àánú òbí méjèèjì sọ̀rọ̀ náà sì wá lẹ́ni tó bìrì ọ̀nà ẹsẹ̀ pè fún ẹni tó wà ń kó pé èpè ló fi tí bàbá rẹ̀ fi ránṣẹ́ sí tí màmá rẹ̀ fi ránṣẹ́ sí oní ọmọ ìyàánú kíkí kí òbí èèyàn ọmọ àtàánú èèyàn àbùkátà rẹ̀ torí pé ẹni tó bá sóko rẹ̀ wàláhì gbogbo tẹ̀ ń bá ń bá sọ́kọ lọ lò níwà lọ́dọ̀ yìí gbogbo dáadáa tó bá rí kò ní dùn án yóò sá mọ owó ìpè nǹkan sọnù fóònù kí lọ sọnù fún kò ráàánú òbí ẹnìkan let them live on their own èmi náà máa lé ìmọ̀ my own ah ẹ̀sìn títí ìgbà olójú wa ló ti sọ bẹ́ẹ̀ tí wàá fi lè padà nínú yàrá tó ta sọ borí yóò rí pé nǹkan kan sọnù fún un kàn wá ní orí níbi kankan àfi bàbá àti ìyá sí àwọn ọ̀dọ́ gírímà tẹ̀lé ìtumọ̀ sí pé àtúntò bùkátà lè rìn àmọ́ síbẹ̀síbẹ̀ gbogbo bùkátà sí yí báyìí àmọ́ mọ́ ni gẹ́gẹ́ bùkátà tá a ní sí. Ànábì Muhammad sallallahu alaihi wa sallam. ابن القيم قل وما ظنك بمن إذا غاب عنك هديه وما جاء به طرفة عين فسد قلبه كن تورو nípa ẹni tó ṣe wípé tí ó bá sí lọ́dọ̀ rẹ tí ìmọ̀lẹ̀ rẹ bá sọnù tí ò sí lọ́dọ̀ rẹ ọ̀sàfẹ́kù ìmọ̀nà rẹ̀ ètò mú wa kò sí lọ́dọ̀ tiẹ̀ àkọ́kọ́ mọ́ ọlọ́lọ́dì wọn ìtẹ́jú ìtẹ́jú àyà lọ́wọ́ ká tìjú ká tẹ́jú ìní ìmọ̀nà ìní ìmọ̀nà Ànábì sallallahu alaihi wasallam fi sọ̀rọ̀ wọn lọ ó ti tún hàn lẹ́yìn rẹ̀ ọ̀wọ́ ká tìjú ká yájú ìní òfin mà nípa Ànábì sallallahu alaihi wasallam tírú rẹ̀ bá ṣẹlẹ̀ láàrin ká tìjú ká yájú ọkàn rẹ̀ ó bàjẹ́ ọkàn rẹ yóò di tọ́ dáméjì pé irú eléyìí bùkátà tó ní ti ọ̀gá rí ọ̀gá ìwọ́n sì mà wípé ọ̀wọ́ òdi wọn kádìjú káyájú ọ̀wọ́ òdi wọn kádìjú káyájú ọmọ ikọ́ rọrùn fún ọ kádìjú káyájú lọ́wọ́ òdi wọn àsìkò yẹn ọmọ kọ́ rọrùn fún ọ láti kíkọ́ ọkọ̀ di ọmú oṣù tó máa tẹ̀lé tẹ̀mọ̀ pé nu sáyẹ̀nsì ó ní iye ìgbà tí wọ́n lè fọwọ́ bòyàn mú tí èèyàn sì tún máa tẹ̀lé. ẹ sì mọ̀ ikú ní iye ọjọ́ tí èèyàn lè ṣe sùúrù láì jẹun tí ò ní kú. ó sì ní iye ọjọ́ tí èèyàn lè ṣe sùúrù láì mú mi tí èèyàn ò ní kú. tàbí bẹ́ẹ̀ kọ́ ni tó àwọn lọ́wọ́ ká dijú ká yajú tí mọ̀nà ànábì sọ̀rọ̀ àti nàbà bọ́mọ lọ́wọ́ ọkàn rẹ̀ ọ̀dà méjì. ká ah, àdúgbò ẹ̀kọ́ lọ. nǹkan sọ pé bọ̀tẹ̀ẹ̀ eh, kó wọn mọ nípa àti ànábì sọlá àlùsẹ́lẹ̀ síwájú òní yìí o ẹ̀ka kún níbọ̀ tọkàn wọn ọ̀dá méjì à ọkàn rẹ ó ti di kín kọ́nà ọ̀bọ̀ kọ́kọ́bọ̀ gbálà ni bẹ́ẹ̀ nǹkan ti ń gbà mí kì í àbí bẹ́ẹ̀ kọ́ lọ sọ́dọ̀ ẹni tí ó fún ọ ni àwọn bá ṣe ọ wá lórí fún ọ yá ń ọ. àwọn òní wa mójútó rí fọ́ọ̀mù wọ́n wà nìkan lọ ẹ́ńtírì àyà rẹ̀ nígbà tó ń ṣe ẹ́ńtírì àyà wọ́n á rí pé ọkàn yẹn ó ti fẹ́ rẹ́ dànù orí ni ń ọkàn ti fẹ́ rẹ́ dànù ti fẹ́ rẹ́ dànù tọ́mátì fi ń ọkàn rẹ ti fẹ́ rẹ́ dànù nípa ah, ọkàn rẹ ọjà dànù ó tún máa dá padà fún wa. kékeré wa sọ kan jẹ lásán yóò tún já dànù fúfú rẹ gan yọ rẹ dànù lẹ́kẹ̀ẹ́ tó hánà lọ tó wọ́n ò ti mà ìkórí tó ní fọ ọkàn ní rẹ tó bẹ́ẹ̀ náà ni ẹni tó ti kúkọ̀ mọ̀ nípa anábì sọ̀rọ̀ bá àríwá rẹ̀ sọ̀rọ̀ ọkàn rẹ̀ ti dìké ọkàn ti bàjẹ́ ọkàn ó ti di nǹkan míì kọ́lá ọba kọ́mọ́bà wà lọ́kàn jẹ́ wọ́n ní tó ọba mọ̀ nípa Ànábì sallallahu alaihi wasallam tí ìmọ̀ nípa tiẹ̀ ìmọ̀ náà rẹ̀ tó bá bọ́ mọ́ lọ́wọ́ ló di wọn ká dijú ká yajú ọ̀rọ̀ rẹ̀ dà gẹ́gẹ́ bí ẹja tí wọ́n lú kú omi omi ni ẹ mọ̀ yìí tó bá ti mẹ́ja kú omi omi òwò ìdáná ń bi qurbi mawtihi àmì ní ìgbà tí kú ẹja ń kò sùnmọ́ tọ́wá tó máa lórí bẹ́ẹ̀ ìyẹn ni pé tí ìmọ̀nà ànábì sallallahu alaihi wasallam tó bá bọ́ mọ́ ọ lọ́wọ́ tí n tọ́lọ̀ fi rán ànábì sallallahu alaihi wasallam tó ọ̀bá ni lóde wọn ká dijú ká yajú ọlọ́rọ̀ rẹ̀ ọ̀dà gẹ́gẹ́ bíi dẹ́jà tá a mú kó ní omi kọ̀ wá mọ́ lórí báwọn wọ̀wọ́ bìrà fílmì kọlẹ̀ tá a wá gbé sínú abọ́ frying pan tá dín tẹ́lọ̀ pé ó kù tán báyìí tí ó fi máa wò pé ókè mẹ́bí wọ́n tún lè dá mi sí mi lára ló wọ́n á sọ sínú frying pan sẹ́wọ́n kí frying pan tí mo máa máa gbé sí orí omi ní àbórí iná wọ́n parí nù bẹ́ẹ̀ náà lẹ́ni tó ti ń pín ìmọ̀nà ànẹ́bí sọ̀rọ̀ máa lè sọ́nà kò sí pẹ̀lú ẹ̀ ìtọ́nà fi rán ànẹ́bí sọ̀rọ̀ máa lè sọ́nà ọgbọ́n náà lọ́wọ́ ló ti wọn ká ti dúkà yájú wọ́n bá pẹ̀jú rẹ̀ ti tẹ̀lé rẹ̀ wọ́n wá ní عند مفارقة قلبه لما جاء به الرسل wọn ní ipò téèyàn máa bẹ ní ìgbà tí ó bá wà ní ipò ẹni tí ò sí pẹ̀lú ti ọlọ́run fi ràn wọ́n òjíṣẹ́ ọlọ́run kẹfẹ́ rí hàl ọ̀dà gẹ́gẹ́ bí kọ̀ǹtíṣàn ìjà níta àmúkù olómi tá a sọ sínú abọ́ tá a fi dín nǹkan. bẹ́ẹ̀ àwọn ọ̀nà tó tóbi jùlọ o ṣẹ́fẹ́ ja tá a bá di àti kí yóò dùn lẹ́ni jẹ́ fa sàmọ́ wọn tó bá kú dànù gbáńdá tani ọ̀sẹ̀ ọ náà kò sí ọkàn káwé láti bẹ nínú kíni nínú àwọn ìjọ bẹ́ẹ̀ tù wọ́ bó ilé iná ọlọ́run tàwa bẹ́ẹ̀ wádà àjẹ́ wọ́n ní oṣù gbọ́n o torí pé níbi ọ̀pọ̀lọpọ̀ sọ pé no minus me o sì mọ̀ nípa nẹ́bí but minus me ebi nǹkan yìí ni bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ náà sọ pé minus me wàlàkìn la yuhithu bihadha illa qalbun hayy ọkàn tẹ́mi máa ń bẹ lára rẹ̀ ni wọ́n mọ̀ pé nǹkan sí o nígbà tí ọ̀gá máa ń pa ànábì sọ̀rọ̀ wá àlùsẹ́lẹ̀ ṣùgbọ́n afẹ́rù náà ti mọ́rúfẹ́l olú tọkàn ọ̀pọ̀lọpọ̀ ti kú torí rẹ̀ wọ́n ni máa lè jọ ẹ̀mí mẹ́yẹ́tẹ̀ ní ìlànà wọ́n ní òkú ló fi kú kalẹ̀ àpèjúwe àwọn èèyàn tí ò ti fún fíìlì pé nǹkan sọnù fún àwọn àwọn ọmọ nǹkan ànábì sọ̀rọ̀ bá àríwá àlùsẹ́lẹ̀ wọ́n lápèjú wọn dàbí ìjòkú ni tó kù bá ti wá kú kalẹ̀ tá a wá máa ké tàǹsà tàǹsà tí ó kì í kò ní ké tí ó dùn kò ní dùn. mẹ́ni jọra ẹ̀ǹdẹ̀ mẹ́yẹ́dẹ́ ìnáwó ìtanilọ́gbẹ́ kì í fakáró ronú kì í fi fakáró tanifó dípò torí di eléyìí eléyìí ni sábàbí tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọn mọ̀ nípa Ànábì sallallahu alaihi wa sallam wọn ò sì dààmú nípa rẹ̀ wọn à dààmú nípa rẹ̀ nítorí pé ọkàn wọn kọ́ òtítù. ìdí inú tó fi jẹ́ pé mélòó la mọ̀ nípa Ànábì sallallahu alaihi wa sallam tẹ́ bá wo mìjọ́rìtì àwọn mùsùlùmí tẹ́ bá bí wọ́n lé lórúkọ Ànábì sallallahu alaihi wa sallam wọn ò mọ̀ wọn ẹgbẹ́ ẹ̀kọ́ ni ẹlòmíì ká àhàbà àhàbà òkú ànábì kan àwọn mọ̀ síbá ànábì Muhammad ni àbí ẹ̀kọ́ sí mohammed wà ní kọlọ́gbó yé wa sanabi Muhammad ni ànábì wo ni àbá ànábì Muhammad ẹ̀dá ọ̀ ẹ̀dá kù ànábì wo ni mohammed ẹ̀dẹ́rì ọ̀pọ̀lọpọ̀ kọ bákan náà ẹ̀wọ̀n olùgbèsè ayé wa lónìí biography àwọn olórin sẹ́wọ̀n kí lọ́pọ̀lọpọ̀ ń tọ́jú ẹlòmí láti tààrọ̀ ní ti biography olórin kan fi òkè ńgbà wọn di ńgbà bá ẹ̀ mọ̀lọ́pọ̀ ó gbé wò ó ẹ̀ àti wò ó taki taki ó wá padà dépò àbẹ́ ẹ̀rí kẹ́mẹ́ ẹ̀ ó ti mọ̀ wọ́n pé àìbá àmọ̀ wọn ti ẹ̀ bí nineteen words to nineteen words ló gbé taki ṣe ókè ókè ó tún wá padà àbí ẹ̀ kóńgò Subhanallah ànábì sallallahu alaihi wasallam ti ń bẹ́lẹ̀ ọ̀mọ́ ń parẹ́. Sọ́dà bẹ́ẹ̀ òkùnkùn dà bẹ́ẹ̀. Torí di ẹlẹ́yìí báyìí wọ́n ni wọ́n idha kanat sa'adatu al-'abdi fi ad-darayni معلقة بهدي النبي صلى الله عليه وآله وسلم سبت قريني لن يأتي لون السقو في النبي ومحمد صلى الله عليه وآله وسلم فيجب على كل من نصح نفسه وأحب نجاتها وسعادتها أن يعرف من هديه وسيرته وشأنه ما يخرج به عن الجاهلين به ما يخرج به عن الجاهلين به أتي ورايا متى سمعتيه لواتيات القيامة قم بلارا كما نبع من النبي محمد sallallahu alaihi wa sallam láti máa fi ṣe wà wò àjẹpẹ ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo ẹni tí bá máa bára rẹ̀ sòdodo ọ̀rọ̀ gbogbo ẹni tí bá máa bára rẹ̀ sòdodo ọ̀rọ̀ tó fi ń fẹ́ ọ̀la fún ara rẹ̀ tí sì ń fẹ́ oríire fún bí kíkọ́ mọ̀ nípa àmàlà nàbì Muhammad sallallahu alaihi wa sallam kó sì mà nípa ìtàn ìgbésí ayé rẹ̀ àti kóòtù tó mọ̀ nípa gbogbo òfin tí ànábì sallallahu alaihi wasallam ohun tí ó mú jáde kúrò nínú àwọn aláìmọ̀ká nípa ànábì sallallahu alaihi wasallam. tẹ́lẹ̀ yóò fi hàn wápé ká mọ̀ nípa síra ọ̀gá ká mọ̀ nípa síra ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọ̀gá àwọn táwọn àmọ̀ nípa síra ẹnìkan wà wó sùsùn yóò wá lóun èèyàn kan lásán tí òun tí òun mọbi tí islam kan kọjú sí àbẹ́rẹ́ nǹkan mẹ́wọ́ wọ́n mọ̀ ápítà ìgbà ìgbà kan lọ lò mẹ́ láti lò mẹ́ wọ́n lọ́wọ́ gàdúgù àbẹ́rẹ́ nǹkan mẹ́wọ́ kó tó wá padà sí ilé ta kí ló abẹ́ fi. ìtàn anábì sọlá àtẹlẹ ìgbésí ayé rẹ ti ń bẹ́lẹ̀ tó dààmú nípa rẹ̀ ẹnìkan ní abọ́tẹ ah, eh, afẹ́ dààmú pa rẹ̀ but eh, it is all written in, in words in Arabic. fa and that Arabic is a foreign language, while English is our native language. Síbẹ̀ ni síbẹ̀ ni Jamaica tòbó ìlú wọn English wá gbà wá sílè ìyá wa ni àbí ti bàbá wa. Èwo ló súnmọ́ wa jù náà? Sí Lárúbáwá ni àbí English? Ẹ dáhùn torí tọ́ náà. Ẹlòmíì ń ro pé náà ò ṣe láti kékeré calm stand bring that home, ni bàbá òǹkó sọ ìlànà bàbá súnmọ́ one ní tààrà lẹ́tìlẹ́ àti The column. America, sọ so. àti yín lè yín o má sọ wàhálà lè yín dìde jàmá ìdè lárúbá ló súnmọ́ wa jù ní olóyìnbó dín ní olóyìnbó dín láàmù ti síwájú dídí òyìnbó gánlẹ̀ Yorùbá pẹ̀lú three centuries táwọn yẹn ti ń ṣe Islam tètè lárúbá sì wọnú ọ̀rọ̀ wọn. torí di eléyìí à ń bùkátà láti mà nípa àtàgbèsè ayé ànábì sallallahu alaihi wasallam. tí yẹn bá ma fáti àké kúlọ̀ ọ̀tún rọ́bì náà kúlọ̀ àwọn olùrọ́bì bẹ́lẹ̀ tọ́mù àti tó dá àmọ́ fúnra ara rẹ̀ tó mọ súrà mẹ́sẹ̀ tá a gé wọ́n dájú pé gbogbo tíra tá a bá gbé ní lọ́rí di lárúbá yọ ó lè má kàá dédé o àmọ́ yóò tíráì kí ló dé táwọn yìí tíráì bẹ́ẹ̀ ṣé gbogbo òwe òyìnbó náà lè máa kà ní. èmi ò pè nọ́vẹ́lì mi fọ tó ní ní kàféèjì kan fọ́sẹ̀ kan bẹ́ẹ̀ ni àgbẹ̀ kọ̀ lẹ́gbẹ̀rú òyìnbó kan wọ́n máa sọ tí ó jẹ́ pé àmọ́bí tó ti wá. sọ àmọ́ síbẹ̀síbẹ̀ wà á tún sọ́ọ̀gù láti rí pọ̀ ká nítorí pé ọ̀fẹ́ fi máa halẹ̀ ọ̀fẹ́ fi máa halẹ̀ láàrin àwọn èèyàn pé yẹ́s ọ̀ ń sọ English kí wọ́n á ló dé dáa nìkan pàtàkì lẹ́bi sọ̀rọ̀ wá àríwá àríṣẹ́lẹ̀ káàsì méje lárúbáwá ọjà ju kàkà síra lébi english lọ sẹ́yìn pé ní english ní ti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn túmọ̀ wọ́n kàn máa tọ́ba tọ́ba kọ́ bíbí kan tí ò yí òun náà yọ kàn kọ́ kankan tọ́ba tọ́ba gbà ní pé ẹ lọ́ máa yanjú ẹ̀. torí ẹ̀ ló ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wà sẹ́yìn pé àwọn èèyàn kà ní translation ti english sẹ́yìn pé kọrin kọ̀dí lọ́jọ́ torí pé bẹ́ẹ̀ ni tí túmọ̀ ọ̀rọ̀ bá ti ṣe gbọ́ English and Arabic sí then translation rẹ̀ ó rí. so eléyìí túmọ̀ sí pé àtẹ̀mí àti wọ́ ìpèníjà ńlá ni lélẹ́yìí jẹ́ fún wa ká kọ́ nípa èdè lábáwá wọ́n ti kọ́ nípa rẹ̀ nítorí kí wọ́n fẹ́ fi jẹun nítorí kí wọ́n fi ń wówó wọ́n náà kọ́ nípa rẹ̀ ni nítorí kí wọ́n fẹ́ mọ̀ nípa kíni alìsílám wọ́n náà kọ́ nípa rẹ̀ ni nítorí kí wọ́n fẹ́ mọ̀ nípa alìsílám èmi fẹ́ mọ̀ nípa alìsílám ìwọ fẹ́ mọ̀ nípa Islam ọ̀nà tó yájú fún wa ní kakọ́ kìíní kakọ́ èdè làbáwa ẹnìkan á gbé làbáwa ìgbó láwa kọ débi káfí mọ̀túmọ̀ ìgbó láwa kọ débi pé ẹ àwa náà mọ tí wọ́n ń wí wàllá àyíká ni ẹ̀rẹ́ bá ti dáa yóò rọrùn fún ọ láti kọ́ tàbí òye yóò rọrùn fún ọ láti kọ́ torí pé táníyàn rẹ bá dáa tó sì wá sẹ̀ pẹ̀lú ògbọ́n náà yóò rọrùn fún ọ láti kọ́ ìrẹ́ ló ti jẹ́ pé àárí àwọn ọmọ tó wá wọlé kí ó tó jẹ́ pé a máa mú wọn lórí mú wọn lọ́rùn ọjọ́ àkọ́kọ́ lọ́sẹ̀ àkọ́kọ́ lọ́dún àkọ́kọ́ nísìn mashallah àwọn náà máa ha lédè lárúbáwá dúpẹ́ fún lọ. àbẹ́rẹ́ ní nǹkan bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé tí wọn náà bá wà tẹ̀sí à tó sì fẹ́ mọ̀ nípa kò sí ọlọ́wọ́ ẹni ti nà kí ló dí lọ. tẹ̀bíjọ́ tó fi lọ lé kí ó náà ṣe bí nǹkan mi ló ń ṣe ẹlòmíì ń tíyèsí obìnrin ká ni fà wà lẹ́la ẹ̀rọ àwọn tẹ̀sí gbọ́dọ̀ àwọn fà tí wọ́n yàtọ̀ ẹ̀rọ ẹlòmíì ni tà kò pé fà ni wọ́n sọ láàrin tà nígbà tó ń lé màlúù so torí de lé ibà àkókò díẹ̀ yẹn tọ́lọ́ bá bọ̀ fàlùbáǹkà sí lọ́wọ́ àti pé kìnnìkan ọgbà bí sáyẹnsì tó ti tún wá gba kéwú náà ṣé wọ́n sọ̀rọ̀ sẹ́ni tó bá fẹ́ tán jẹ́ lu ike kínníkínní sọ àbí òye pé ẹ̀dá kò tó ń sọ lọ àdéhùn tẹ̀ ká ẹ̀ inú àbùdá ó láti rí mi àbí nàta yìí ṣébi iléèwé wọn ní wọn lọ àdúgbò ṣẹlẹ̀ pé yóò di pé ní ọmọ ìjọba fẹ́ sọ̀rọ̀ pé sí ọmọ àwọn àǹkalẹ̀ ìró òní dé pa lónìí. so wọ́n rí pé dignity kan by Islam láwùjọ rẹ torí pé gbogbo ẹjọ́ láti mọ̀ pé yẹ ọmọ yìí kìí ṣe kìí ṣe màálù o èyí kọ́ ọmọ ọ̀pá Islam yóò di pé sọ̀rọ̀ àbí <laughs> àbí àbí ṣé àbí òrí bẹ́ẹ̀ yóò di pé tó fi ọjọ́ rí pé àkòrí bẹ́ẹ̀. torí de eléyìí bẹ́ẹ̀ challenge ńlá ni tó bá fẹ́ mọ̀ nípa nẹ́bí Muhammad sallallahu alaihi wa sallam ọ̀fẹ́ mọ̀ nípa àmọ̀nà tó lọ́wọ́ bá fi rán a tó gbìyànjú wàláhì sani ẹ̀rẹ́ bá ti dá tó àtẹ̀sí à láàrin àsìkò díẹ̀ wà á rí kọ́nà ọ̀bọ̀ràn ọlọ́wọ́ wà á lọ wájú gan wàláhì torí kí ló burú lo kí ṣé mo máa ì mọ oríṣiríṣiríṣi kí ló burú mẹ́ má jùlọ tó jẹ mẹ́sìn kí ló burú mẹ́ wàláhì tó dà ní. ń wálé ayé mo sì tún wọ̀rọ̀ ọ̀rọ̀ tèmi ó ti yàtọ̀ sí tẹni tó lẹ́ pé ayé lásán ni wà tòtòrẹ́ ti ń wálé ayé ti ń wọ̀rùn tó bá rí ilé ayé ìjọ ọmọ lò àmì tó bá yé lásán ló fi síwájú àwọn òbílà kádàwó tó dé gan ògbọ́n ẹ̀jádàwó fúnra rẹ̀ torí de eléyìí ká mọ̀ nípa tànàbí wa Muhammad sallallahu alaihi wasallam ló di wọn ntí ó yọ wá kúrò nínú àwọn ẹni tó sáì mọ̀ nípa rẹ̀ tí ọ̀wá bọ̀ wá bí ó jẹ́ pé kálukú má san lu rẹ̀ wọ́n má san àwọn akíkanjú lu rẹ̀ wọ́n má kíní kan àmọ́ tí wọ́n sọ̀rọ̀ anábì sọ̀rọ̀ àti sọ̀rọ̀ yọ̀ọ̀kọ̀ pọ̀yìn síbẹ̀ torí pé bọ́lọ̀ ti ṣe dán mi yẹn ni pé ìdá jẹ́jìlẹ̀ ìsánù ṣẹ́yìn àdá gbogbo tí ọ̀la mi yẹn máa mú lọ́tà tí wọ́n ti sọ nípa tó ọ̀rùn mọ́ pa rẹ̀ ọkọ̀ ìṣura torí pé òní fẹ́ kún kí ọ̀la òní fẹ́ kún kí ọ̀lópin torí tó bá kọjú sí wọn bàbá alágbájá yín náà dá sọ̀rọ̀ yìí èmi ò mọ nǹkan kan pa ah, ọ̀sẹ̀ dòdò ni. sọ nítorí ti eléyìí báyìí ló ti jẹ́ pé lónìí ìkótó dọ̀la gbìyànjú láti mà nípa ẹ̀sìn Islam ọmọ kò tọ́lọ̀ ó gbìyànjú lọ́la ó dùn fún wa láti máa ṣe criticism gbígbà àwọn kan wọn dé kó wọn òṣìṣẹ́ fún Islam àwọn kan wọn ṣe eh, training wọn ṣe fún wọn tẹ́lẹ̀ orientation wọn nígbà Islam wọn ò kankan pa Islam gáyà tó mọ̀ fà islam kí tó bá ti jọ jimá kí wọ́n mú nǹkan kí olùkọ́ gba mẹ́tíláṣí lọ bẹ́ẹ̀ jimá jẹ́ ń di mùsùlùmí. tòmà tó dépò tí ọ̀ràn islam lọ kò ní ràn islam lọ bọ̀ túbọ̀ wà islamically oriented àǹfààní tó ń ṣe islam ọ̀la yọ̀ọ̀gà wọ́n rí kó ti di díjì lọ́sùn rí pé wọ́n là kọ́kọ́ ní ọkọ́ kọ́ mẹ́tíláṣí sínú ọgbà kọ́ńpìnì yẹn. why must why not must.

so nítorí délé ẹ̀rí pé ọ̀rọ̀ àbí protestant so torí ẹ̀ ọ̀rọ̀ tí wọ́n ní sọ̀kan àmọ́ wa wà ń lọ mẹ́sáájídá lélà tòmẹ́sì rí ní iléeṣẹ́ ọlọ́pàá mẹ́ẹ̀ lówódé mẹ́ẹ̀ ọlọ́run mọ́jọ́ fún ti dówódé ńlẹ̀ area commander kan lọ́kàn débẹ̀ lọ́wọ́ láti Zaria ó sì kọ́ mọ́tíláṣí bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lóní àbí òsì bẹ́ẹ̀ area commander ń gbọ́ òsì bẹ́ẹ̀ mọ́tíláṣí sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbí òsì bẹ́ẹ̀ so ìwọ náà fi lè fi tan rí lẹ̀ torí pé tó bá islamic oriented bí wọn náà fi ṣiṣẹ́ fún islam níbi tẹ́ rẹ ní tẹ́ gba mùsùlùmí bẹ́ẹ̀ ìwọ ti wà islamic oriented ó ní sẹ́bí ìgbà tó máa ti lọ ọ àìpẹ̀lẹ̀ ọkàn ìwé ta ni kíkà wẹ̀ wá gbàṣẹ́ nígbà tí wọn bá wá wọn pẹ̀lú ọba mahmood ọba muhammed ọba ahmed ọba hamad ọba hamad gbogbo wọn wọlé ká ṣùgbọ́n bàbá yẹn ti kí á bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀ Victor Felix Bideli àbílẹ̀ ẹ̀kọ́ àwọn olókùn bẹ̀ tó àwọn ilé iná tó wá ti ṣe kí nǹkan tó tó àtàkì ọ àti olùdáyà tí ó ti tó wọn sọ̀rọ̀ pé ní òní tó tó débi sẹ́.